I hear, I, I hear say the, the, the phone, I no be get am, na, na, na, na story phone. So fear I come catch him, I come, I come, I come, I come throw the phone. Uh, the Lord pass me where, where I throw am. I explain, I explain, give, give them. They say, say, they say, if you go far now, you go see. I say, they say that. Uh, I don't give anybody. I was okay, now, okay, okay. Now, more I make, make, make, make help me delete your picture. It's Monday to you. Mon now tap is also. There's many lessons when I when I get here. One to be careful. If you want buy something, you go reason why before you buy it. And to buy something fair lose, you know, without without no receipt, you know, you know, polarize. Okay. kí lorúkọ yín sàn. Chibu Eze ọ̀dà. Chibu Eze. ẹ tó ọmọ ọdún mélòó. ọmọ tó fọ́ọ̀tì ṣá. bóyá fọ́ọ̀tì kan sàn nìkan. fọ́ọ̀tì mm. ṣé ẹ̀ mọ ọmọ ọdún yín ni. yóò ok ṣó àbí. yes mama. ọmọ olúbo ni. ẹbọyìn. ẹbọyìn. yẹ mama. ó ti tó ọdún mélòó lẹ ti ń gbé ìpínlẹ̀ Ògùn. ọmọ tó ten eh, or eleven years now. eleven years iṣẹ́ wo lẹ ń ṣe. ó ṣe kókó ní mama yes mami. ìlú wo lẹ ti ń ṣe. òkè ọwátà òkè ọwátà alága. òkè ọwátà alága ní. ní oko ní ní oko ní oko ní ní oko ní ìjàgbó gbóní. kí ló gbóyin délé iṣẹ́ ọlọ́pàá. fóònù ni ẹ mọ́ra fóònù lọ́wọ́ ifá yẹn. ẹ ó yẹ ṣàlàyé báwo lè ṣe jẹ́ lóṣù. ifá ó gbé fóònù wálé ńjọ́ yẹn ó gbé wá lọ́dọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi sọ pé kò sí owó lọ́wọ́ ẹ̀ kọ́ wa bá mi mọ́ra torí ẹ ni. ẹ ọ padà ṣẹlẹ̀ pé a ti wá Ifeanyi ààrí so àwa wá fóònù yẹn so nígbà tí wọ́n gbọ́ pé fóònù yẹn kòkòrò á ní ìwújí ní o mo gbọ́ fóònù yẹn sọnù. Okay, sorry, let's speak in English or Pidgin so that people can understand what you're saying. Okay, Mama. Okay, how do you get to Elewero? Uh, because of that phone, get me to Elewero. What phone? Yes, mama. From who? From hand. Do you know Ifeanyi before? Now I time eh, person. you are from same Ebonyi. Yes, mom. Okay. Like how many years have you known Ifeanyi now? Ah, uh, it, it don't, you don't, you don't. You don't tey now i know when i know because e dey come e dey come village e dey come village. so when he sold the phone to you yes. how much did you buy the phone. i buy am sixty. sixty yes ma'am. sixty yes ma'am. what type of phone is that. oppo. oppo. yes ma'am. Uh, so now how come you now you got to implicated. Uh, eh, as they as, as they find it funny i as they hear i i hear say the the phone i eh, no be get am na na na story phone so fear come catch me i come i come i come i come the phone uh, the lord passed me where where to throw As please as please give give them they say make say they say if you go far now you go see i say they say that uh, i no give anybody. okay now okay okay now monday give make make make help me delete some picture. okay which monday to you. mon na my is also. When they are a town Yes. Wetin join you together? We did. They work for He did for the same camp. For the same. For the same camp. Yeah, for the same camp. no Monday. That's why I'm asking. He did for the same camp. He did, we did for the same camp. For the same camp. Is he working your own farm? No, they work for my brother farm. For, brother for, him, for my brother. Sure, okay, your own brother. Uh, that is why you know Monday. Uh, because at, at the same camp we okay, did. Eh, Sport, pin shop, pin shop, we did there. So you now knew that phone was a stolen phone, and what now happened? They arrest me. They arrest me. Come here. I, I Lewara. Okay. So did your family know you are here? Uh, some of them know. Some of them the day I me they know. Like like uh, Doki, you know, say I did here. Why you me? But you know you find before, right? In our tapis now. before you fall, in, in the in, the do fish pond with with, with, with the Chukoma. Yes, of Yeah. Okay. I said. Okay. So is that all you know about Ifeanyi. Yes. So now what do you want the government to do for you? Uh, may they may, may they forgive me. Where's your wife? In the, village. What of your children? Uh, they, they, uh, four. Uh, two two the village two the farm here. What do you want government to do? For you? May they help me. May they help me. So what lesson did you? Did you add from this? Uh, mommy, there's many lessons when I when I get here, one to be careful. If you want buy something, you go reason well before you buy am. And to buy something fair you know, without without no receipt, you know, polite, you know, polite. Okay. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.